الله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين كلا في كتاب جليل دان لكم يعني أخطاء مسلمين كافاوة محمد صديق الشاوي كل بعض تفعل ولا القرآن الكريم ẹ̀sùn bàbá ń kọ́ lọ́ni ìtàwọn èèyàn máa ti ń pààrọ̀ eid oní sàníyàn masalata sí al-khilaf masala yìí àwọn afáàní àpẹẹrẹ lórí ẹ̀ alqawlu bi sunniyyati salati al-eid ṣe àwọn kan máa sọ pé ìwọ̀n eid sunnan ṣe ti wájib àwọn ọgbẹ́ ìwọ̀n eid sunnan kejì wájib ní ìfáàní mistake يؤتي كثير من المسلمين آه قلقنا وكيروا في المسلمين عندما يعتقدون أنها سنة لو النبي كان كيه إيد سنة فعل فيلها وترك آخر حيال كي كيه كيه ما في kòsíyà mẹ́ الصواب abẹ́jọ́ sí déwéjú annáàmin wàjìbáàtì lẹ́tí wà lọ́bà àríhà rasulùkù nàbí sallallahu alaihi wasallam nínú àwọn wáàdì mi láti máa ṣe ní gbogbo ìgbà kò sí ìdí kan tó dé láyé dára bí òkè ìdí alam yathbut ana utarka kò sẹ́rì kankan tó gbára bí fi ìdí lẹ́yìn lọ́dún kan sí òkè kò sọ́kàmọ́ra bí kòrójì ilé yà ó kọ́ ására nìkan ó tún wá pàṣẹ kí ká máa jáde lọ́lẹ̀ kí ìdí wa kò sára Abu Umair and Unais حدثني أم أمتي عمر أبا عمير ولا ما أبو بابا من لبني أيوة بابا من لبني بمسرو من قال عن ذلك قام علينا هلال الشوال أدوى رمضان أصل شوال وعيو أرسل شوال كركربو أصل أما بعد 58 فأسبانا سياما أربعة يمتاتي يمتاتي ببابا ونتباوي جاء ركب من آخر النهار ما عاد يقال طريقه سنبي عصر مين arákùnrin kan tó gún ní àjọwádé alájùmọ̀ tó dé yìí wọn fàṣá ìdó inda rasulullah anna umaraha wa ilal bi an subu ah alábìyàn gbáyé madina yìí àwárí oṣù lánàá أشهر لنا أعوذ شعبا لنا أمر النبي أمر أم النبي صلى الله عليه وسلم أن يفتروا أن من قلقوا الجاوة ونبقى في ذلك بعد لا ما بعد أراه هم يكون قلقوا ويخرجوا من إلى عيدهم من الجنة رجعوا دعوا لا قلقوا الكعيد أنا ما ناس على سنة نبي وعزة كنت والي أصبحت قجاء أصبحت قجاء أصبحت قجاء أصبحت قجاء ó dí mẹ́ pé ọ̀nà yẹn ni kààrà ṣaukari rahimahullah asáwà imẹ́mù ṣagul báyìí pé wọ́n na ma'ana nabi sallam láàzù ma áàzù ìsìlátù fi ilẹ̀ yìí ó yà pé láàzù àti ìyá nkò fílẹ̀ gbogbo wà ní tí ó ìdí méjì ni ولم يتركوا في عيد من آيات كفيل ككلنا مع عيد بلاي وأمر الناس بالخروج إليها حتى أقطعوا إلى ذلك حتى أمر بخروج النساء kọ́lọ̀sí aláwọ̀ obìnrin gan kúmọ̀lọ̀ eid wà á bá kúlù ilé gbogbo ẹ̀ dúlù ara anna ààrẹ sọ́lát nígbà bó ìrùn eid yìí wà díbẹ̀tún wùjúbẹ̀ mọ̀ àkàdà ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ tó lágbára ni nílá àyà tó ń kọ́ tó jẹ́ kókì lára kìfáyà kiri pé táwọn kan bá ti àtàwọn ti kíámù lẹ́yìn ìfúkànnà nípa kíámù lẹ́yìn táwọn kan gbà mí والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله نعم nínú wa a ní ọ̀kan ó jẹ́ pé yóò dúró wá do wá do bá ba minutes wá do five minutes lọ́kàn lọ sùdíìpù wá lọ sùdíìpù ó bá dìde kó lórí sùdíìpù kò dé sí ọ̀kan náà ètí mo wá fẹ́ béèrè nípa rẹ̀ pé àkọ́kọ́ títí ń kírun rẹ̀ ṣé a tẹ̀lé mùsùlùmí aláwọ̀kọ́ nù ètí wípé tí a bá rọ́pà ní àwọn tó kéde mùsùlùmí sai tsawo ya ce wa sallama su a cikin sallama sai ya ce wa haka sallama no alhamdulillah an jo ke yan rukunin ki an shirya ifari duk ana bi sallu kamar ra'aytu mun usalli gbogbo orí ẹ̀ máa ń tó khalafa rasul tó ṣe fún ó di wa ẹlẹ́ẹ̀kejì kí ẹ̀ sọ́lá máa tẹ̀gbọ́n sọ́lá máa tẹ̀gbọ́n sáfúrú ń bẹ̀ láì màkàn kí ẹ̀ wọ́n ti ẹni tí ẹ bá tẹ bá bá ẹ̀rẹ̀ ṣàlàyé fún fún náà mú ẹ̀rí wá fẹ́ lórí tí òun wà ẹ̀ ẹ̀ fẹ́ dé ni ṣé á sì ti lórí àìmọ̀kẹ́ náà. bẹ́ẹ̀ ni kò sí ìmọ̀kẹ́ náà rẹ̀ mo sọ fún yín yóò yí báyìí sọ̀rọ̀ yín yóò ọ̀rẹ́ mi kan ọlọ́run lọ́mọ bí ó jẹ́ àwọn òǹkùrọ̀ nìyí o àwọn international òǹkùrọ̀ nìyí ò jẹ́ lòun torí ìwé ìgbóni báwọn kírísẹ̀n máa dá bíbélì ò bí dá gbogbo owó ìlú ẹ̀rọ sọ̀rọ̀ kọ́mọ̀ yóò kàn wọ bí dáni ẹ̀kọ́ múlẹ̀ nìyẹn wọ́n á lọ ní ẹjọ́ kan ọjọ́ ń fa ọ̀rọ̀ ìyàwó ẹ̀yẹ bá bí ìyàwó ẹ̀jú kò tiwa wọ́n sọ̀rọ̀ máa sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mẹ́rin kìí ayé kìràtù àdúgbò sheik ni wọ́n máa ń pè ní sheik tun da abin zai magana sai kawo ayar ƙorani kawai kawo abin sai kana kawo ra'ayi da kawai ka ji ka yi karatu kun eh, jiya ọlọ́run ní kọ́kọ́ ọlọ́run ló sún kọ́bà mi sí jẹ́kọ̀ ìyàwó ẹ̀lẹ̀ wọ́n ni rárá bíjá ti kéèkì ní jáì nílé kánú ní jáì nílé ọ̀rọ̀ yìí mọ̀ wípé wọ́n ti báyìí kí kí máa sẹ́rẹ̀ ojú ẹ̀ ti pán ní ha kó wálé mi ni mo ní kí wọ́n sèké ìyá àwọn ọmọ yìí nígbà ń bẹ̀ nígbà ń bẹ̀ nígbà fàlọ́ta rabi bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ mọ́lẹ́ dáná bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ kàkà káàkùn tuntun mọ́ sọ̀rọ̀ kàkà kó báyìí bẹ́ẹ̀ ibi lẹ́lẹ́ kó báyìí ó di nígbà bọ́ kọ́ kàrẹ́ mọ́ àríkà jáde lọ nígbà jáde mọ́ àbẹ̀ mọ́ àbẹ̀ ó di ìjáyẹ jáyẹ́sì ni ó di tó wáyé pé kí ni ti rábì sọ pé tun da zuwa kana magana ba ka kawo wani hadisi ba ka kawo wani aya ba amma shek zai kawo aya ne suka yi karatu ya waya wípé ni ọmọ ẹ̀kọ́ ó yẹ tó ẹ̀ka jìkú máa kéwú tí lára àwọn tí wọ́n ń kéwú àwọn èèyàn rẹ̀ gbà ní wọ́n sọ pé kò sí jẹ́ àga fún là kéde bẹ̀rẹ̀ náà wọn a bá ọ̀sẹ̀ ní tí gbogbo ẹgbẹ́ fún àbí wọn kó gbogbo fún fún problem tí ó tí wọ́n mẹ́tẹ̀lẹ̀ ìdẹ̀nà kí lẹ́yìn kó ṣe wọ́n gbà àtọ́wọ́ ó ṣe rí nù lọ́gbàtọ́ àti wọn já ìrìn àtọ́jọ ìṣẹ̀lú nù ó di wọ́n mẹ́jẹ tẹ̀lé ìfẹ̀nù wọn náà ẹ̀dáko ní bẹ̀rẹ̀ láti eh, ó ní orúkọ Muhammad láti Kubwa l'Abuja ó ní ọkùnrin ló ní ìyàwó méjì wọ́n jọ wá ń gbé sí abẹ́ òrùlé kan náà ìyálé kò ní sẹ́ kò sì bímọ ìyàwó òun bímọ òun sì níṣẹ́ lọ́wọ́ tó ìyáálé ní máa ń ṣe gbogbo tẹ́lé ọjọ́ tí ìyáálé bá ti wá sọ fún ìyàwó pé kó náà ti tẹ́lé ìyàwó bu yóò bu dáadáa a kò sì ní sọ nǹkan èyí tó níbèrè wá ń bèrè pípọ̀ ẹ dáwọ́ kí ni ìdájọ́ irú ọkùnrin bẹ́ẹ̀ tí tí ò ṣe déédéé láàrin àwọn ìyàwó rẹ̀ méjèèjì àti kí ni ìdájọ́ Islam lórí irú ìyàwó tó yan ìyáálé yẹn jẹ ọlọ́run ọba kó sànù wa ìyáálé yẹn kó ṣe sùúrù pẹ̀lú ọlọ́run ọba òun òbí ma ìyàwó ló bí ma ìyàwó tó wá bí ma ilé tó wá níṣẹ́ lọ́wọ́ lọ́nà ìṣe bá ń bí sí ìjọba ò níṣẹ́ lọ́wọ́ housewife so ìyáálé ni máa ń ṣe gbogbo iṣẹ́ ẹnu lé nínú bàbá yìí tó bá ní kí àwọn ṣe yóò bu ọmọ yàrá ni ó lè sùúrù àbí ọlọ́run ọba kó wá àwọn ọmọ ìyáre yẹn gan fún ẹbí wa yìí ọwọ́ ọlọ́run lọ́wà ara àwọn ọmọ lọ́gbọ́n ìyáre màmá wọn wọ́n tọ́jú ya wọn lọ wọ́n fẹ́ ọmọ ìyá yẹn máa wí àwọn táwọn lọ sùkúl nímọ̀ sùkúl àwọn wọ́n mọ̀ òbí ti ara o wọ́n máa ti jẹ fíìsì bí fún ní ọmọ

àbúrò brian lọ́ọ̀rán brian wá sí hajj àbúrò rẹ̀ yìí pẹ̀lú ìyàwó ẹ̀nà wá sí hajj lọ́dún yìí wọ́n á máa bèèrè bèèrè lọ́ọ̀mù ní maka wọ́n náà ní àìsí nílé ìfà nítorí lórí àwọn ìyàwó wa nítorí oníkèwò òun wá sí hajj ìyáálé òun bíi òṣìṣẹ́ medical personnel bíi nọ́ọ̀sì kankan ni ó mọ̀ pé òun ní diabetic glass ó ní títí òun tó wá wá wá nígbà yìí lára àkọ́kọ́ pé wí olùmọ̀ pé ìyàwó tó wá fẹ́ ìyàwó lọ́dún ọmọ rẹ̀ kan náà ló ń jẹ̀bi fóun ó ní gbogbo bàbá àsìkò oògùn yóò fún láti nàìjíríà tí aláàjì ẹ̀mẹ̀kú ṣe ọlọ́run ọlọ́gbà láti fún o láti lògùn yíò ó lọ́sàn yóò ti bẹ̀rẹ̀ lálẹ́ yóò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ alùpùpù wà fún òun lè ti déédéé pẹ̀lú wọn bẹ́ẹ̀ náà lójú pẹ̀lú wọn ìyá mi kọ̀ kíkọ̀ kí ẹ̀fọ́ bá kú gan kó kú lálù ìyá yẹn pé òun ti gan ni ìyá àwọn ọmọ òun wọn bí mẹ́fà tó ń fún àpẹẹ afẹ́ràn lójú ìgbòrè ẹkùnṣẹ́ àjò ọlọ́wọ́ pàṣẹ fún wa o ọ̀run sílẹ̀ ọ̀dọ̀ náà o ẹ̀dàkùn ẹ̀sẹ̀ lògùn yìí wọ́n tó balówó lẹ́sì ẹ̀ bá mi ti ni sọ ti ọmọ pé wọ̀ láìkì ẹ̀bà àwọn ti da ẹ̀tẹ̀bá tí wọ́n wá sí mọ́wọ́ta àgbẹ̀kọ́ aláàbí àmẹ́kọ́ láìkì ẹ̀bà àmúnì èyí ló wáyé pé ẹ̀bà tó tẹ̀ fún àwọn ará yóò lọ tẹ̀ fún wọn ó bá jẹ ọjẹ ó bá jẹ ọtẹ náà ó lè bákan àkọ́lé yóò nífẹ̀ẹ́ wọn afárá àdìmọ̀ ní ìlú ọ̀rọ̀ kọlọ̀ ọ̀rọ̀ mi ò lè yẹ ìyàwó kọlọ̀ wọn ní ìyàrí ìyàwó kọlọ̀ ní àbúrẹ́jì ọ̀ ni

mo á lọ sí workshop ọjọ́ kan mo á ń gba lẹ́sẹ̀ kàrí ajá kan ti ń bọ̀ rẹ̀ mo á ń sájà yẹn dègbò ti fi ń bọ̀ yẹn mi ló target ó tún ṣe kọjọ́ rẹ̀ mo bá ti abdulhamid sí ló wá padà ní ìmúra wa ń gbọ́dọ̀ abdulhamid ní mo àfúrú yìí òtítọ́ yìí wọ́n ti àbí wọ́n fẹ́ gé ọjọ́ nù bí kí mo gé fún un wọ́n gé àwọn ní abdulhamid abdulhamid máa ń fọ́jà àná oúnjẹ lára rọ̀ ọjà yẹn ló fún mọ́ ń bá ajá yẹn ajá mẹ́ẹ̀ ajá ẹranko ọmọ tí ń tọ́jú rẹ̀ ó lè yí wá ní wà ní àwọn ní ọmọ tí tẹ́jọ́ kò lè yí ẹ nípa ọ̀rọ̀ mi ò lè yí ẹ kò lè yí ẹ bọ́lá bùgẹ́lì gan-an tẹ́jọba kò yé wọn kò lè yé wọn kò lè yé rí